calm down. He's hey, eh, fine. Just go have your seat. Go have your seat. Go and sit down. Hey, look, I am the father. Can I see? Why? Hey, hey, I will. If anybody can see him, I'm his mother. I, eh, eh, I'm, I'm, I'm the best friend. Yeah. Okay, can I see him? I'm the only sister. Ẹni tó fẹ́ rí ló fẹ́ rí o. Ìtumọ̀. Wọ́n ní ẹni tọ́mọ ẹ fẹ́ rí Ṣùgbọ́n ni mo ti wà lọ́dọ̀ ẹ̀ láti hmm. gbogbo ìgbà yìí náà. Bí ìmọ̀ bó ṣe ṣẹlẹ̀ bẹ̀ tí wọ́n ní pé ọmọbìnrin kan ló gbé wá bíbá. Àwa ah, ah, ni sà, I know you. My sister. Auntie, chill. Ẹyin ni meeting. Excuse me. Adesewa, calm down. She be meeting náà ń ṣe máa bọ̀? Mẹ́tù. Ìwọ ọmọbìnrin. Kí ló wá ṣe ń bí? Nurse! Nurse! Doctor! Doctor! Please, do doctor good. Please, my son. It's my son. I can't understand.